sí pàtàkì ohun tí àyà tòní tó dálé lórí. lábẹ́ ọ̀sán fáájà lọ́nà tó ṣe bákàrà tẹ̀lé àkọ́kọ́ pé á lè dá àkọ́kọ́ ni kí lọ́lọ́run bá wá pè wá fún kí ló pè wá lọ síbẹ̀ àmà àbí àmà ẹlẹ́ẹ̀kejì òun ni yìí wáyé àwọn àtọ̀wá àwọn tí ọlọ́run ọba sọ oríṣi iye tí wọ́n pín sí lẹ́yìn ìgbà tó sọ ibi tí wọ́n pín sí tán ó yẹ kí wá pé àná eléyìí tí ó di ọmọ ayé wa wípé pípé yìí ó kún ìgbàgbé òdodo sí o ó kó kékeré sínú ó dúpọ́ sáré lẹ́kẹ̀ta ṣùgbọ́n náà kékeré ó pọ̀ sínú eléyìí náà láti wá máa kí ló dé sọ́lọ́wọ́ bò ó ló yá àyọ̀ àyàlẹ́ rẹ̀ àwọ̀ kí ló lò ó. ya ayíyó ha náà ọlọ́run ní mo pé ẹ̀yin ènìyàn torí kó ti tó yẹ wa lọ́wọ́ bẹ̀rẹ̀ wíkì wà mí náà náà sì ń bẹ nínú àwọn ènìyàn lẹ́yìn tó sọ̀rọ̀ àwọn ìgbàdo ó ayé kan nínú àwọn èèyàn náà ó ní wọn làwọn tó ti máa ń lọ náà bí láàyè ìyàwó mi gbogbo ọ̀rẹ́ èèyàn pátápátá tí ọ̀wá ayé nìkan lẹ́sẹ̀ gbọ́rọ̀ wà mí nàkọ́ yá ayò àyìnà mo pé ju ayò gbogbo wa kárí ilé kárí oko lọ́lọ́run bá tó nìkan ẹni ń kí bá kí á ṣe torí wa kí gẹ́gẹ́ bá jẹ padà mẹ́nu bá olólọ́wọ́ bá sọ wípé ọlọ́ni yá ayò àná mo pọ̀ ẹ̀yìn ènìyàn pátápátá ojú rọ́bà fún ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba yín ẹ máa jọ́sìn àlẹ́ ìbáàdà mi. gbogbo nta tá a dá yìí táwọn ń lé kiri ìjọ abákùn ọ̀láyé kò sàǹfààní mọ́ ìjọsìn tá a síwájú ọba nígbà ń bẹ lára wa láyé ẹ̀ lọ́lọ́run fi sọ wípé o fún ọlọ́run ọba yín ni ẹ máa fún òun ni ẹ máa wàlìkínsà ilá líyà àbùdùn ọlọ́run ní àti àlìjẹ̀nú àti èèyàn. èyí torí nǹkan mi yìí dá wọn bí kò ṣeé pé kí wọ́n máa jọ́sìn fún mi. ọlọ́run bá ní wípé máa òrí ìdòmí nù mí rí ọ̀ mí retí ìjẹ́ ẹ̀mú látọ̀dọ̀ wọn. ìrètí kí wọ́n wá sí kìkì wàmà olùyíjú ayé ọ̀tọ̀ ìmú èyí tọrọ oúnjẹ lọ́dọ̀ wọn. ọlọ́ni iná lọ àwọn ọ̀záàbù olùkówó àti ìrẹ̀lẹ̀. ọlọ́ni ọlọ́wọ́ bọ́ba bọ́lá àrẹ́gà òun ni àgbọ̀nzá. àwọn onímọ̀ ní ilé gbéyàn bá wọlé ayé dáadáa ní nǹkan méjì ní ìjà wọn bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ sí kọ́lọ̀. alákọ̀ọ́kọ́ òun yà á jà. èmi náà jù àjọ mo fẹ́ tí má fi fẹ́ lẹ́ni sùn kí n tó kírun dé àwọn kọ́sọ́mà lè ti dé kí n tó ti dá àwọn kẹ́lẹ́gbà lè ti dé oníjọ́ lè lọ kí n fọlọ́. tí n bá sáwẹ̀ ìní lágbára àti sàwọn kankan iṣẹ́ mi yọyọ lẹ̀ ní China wọ́n ní àwọn èèyàn ní production ó lò wọ́n láwọn èèyàn gbọ́dọ̀ gbà rẹ̀ bí àwọn mùsùlùmí tí wọ́n mẹ́mẹ́ wọn gbọ́dọ̀ gbà rẹ̀ kódà àwọn ń sẹ́jà àwọn méjì ti kan káàkiri ní wọ́sàpù débi pé àwọn ẹlòmíì wọn ó kì wọ́n mọ́lẹ̀ wọ́n máa ronú sílẹ̀ lẹ́wọ̀n láti. àbí ìjẹ ẹmu ibẹ lára ń tí ìjọba ẹdẹ èèyàn kó fẹ́ gbà fọlọ ẹlẹ́ẹ̀kejì òun ni àlùkòwà agbára agbára tọ́wọ́ ẹ̀dẹ́ èèyàn bá wà agbára tọ́fẹ́ kọ̀ǹtró tó náà fẹ́ máa fẹ́ lágbára ọ̀fẹ́ gbé èèyàn ńlá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà yóò bàjọ́ lọ. ìjọba ẹ̀dẹ́ èyí. ọlọ́run wá jó lọ ayé kò sí lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ní nàkúrọ́ọ̀dà ó wà á sì á mú tẹ̀lé wá káàkiri tí ò jẹ́ ráàyè tèmi kò sí lọ́wọ́ yín èmi mọ́ náà kò sí ẹ̀. òṣèlú kó wá sí ìlìmọ̀ bí agbára tẹ̀lé wá káàkiri tí yín ní sọ́lọ́run kò sí agbára lọ́wọ́ lọ́wọ́ kálọ́wà bá nítorí pé ọlọ́run á fẹ́ jẹ́ jẹ́ méjèèjì yìí kọ́ má torí ikú bá wa kára yìí jẹ́ ó jẹ́ òru rọ̀bà gùn ọlọ́run bá yín tuntun kí ẹ wá ń tẹ́ ẹ bá dá ọkọ̀ ọ̀dọ́ sí láwùjọ mùsùlùmí láyé lójú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀ tí ń jẹ́jọ́ sí mọ́jú ọ̀rọ̀ ẹni tí bá kí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó ti àwọn jẹ́ wá lẹ́sìn tí wọ́n jẹ́ ọ̀gbọ́n àti ọdún jẹ́ lèmọ́mù jẹ́ wá ní mọ́tà yìí làwọn. wọ́n lẹ́sìn wọ́n àwọn ọmọ ẹ̀yọ́ sáájú tí wọ́n máa wẹ̀ mọ́tà yìí làwọn lọ wọ́n ti lò sọ lẹ́sìn. àwọn tí wọ́n pè láàpá tí wọ́n bá wẹ̀ yẹn kéwú tí wọ́n sáájú wọn á ti rò tí wọ́n tó jẹ́ bọ́ lórúkọ tí wọ́n lẹ́sìn. aṣọ ti ń ìjọsìn nìkan. ọlọ́run ọba tó lẹ́sìn kò sì sọ wípé òun nìkan nìkan eléyà ló tó já pàtàkì wípé gbàdọ́lọ̀ ní ká máa jọ́sìn fóun ọyá máa ń ti jẹ́ ìbáradà tí ń jẹ́ bẹ́ẹ̀ torí náà àwọn máa ń ti jẹ́ bẹ́ẹ̀ àwọn ìgbẹ́ tí wàá bá ti dàrẹ́ ní ìtúta àbíkí wọn àti sinọ́ ọ̀sán yányá àyọ̀ ìyànjọ́ dáhùn ẹ̀ ló kí òun ọ̀dọ́ gbogbo wájú ọlọ́mọdé gbólóhùn lárúbáwá ni níbi ìdí lárúbáwá ni tó jẹ́ ìbáàdà ìdí ń jẹ́ bẹ́ẹ̀ wò ní àlùkòdú ẹ̀wò lò àlùkòdú ẹ̀wò wọ́n lò tí wọ́n bá léèyàn jẹ́ ìbáàdà ìtumọ̀ pé ìyẹn o làwọn ni sọ pé ọmọ yẹn kiri ọkọjá bẹ àbí oníkọjá bẹ àgbà ọkọjá àbí oníkọjá tá a ló fẹ́ tẹ ojú ọ̀nà mẹ́lẹ̀ sójú ọ̀nà ọ̀sán fún kíra má kọjá lẹ́yìn kálí náà kò sí lórí kó ti jẹ pẹ́lá rẹ̀ fáwọn ẹ̀kọ́ ọlọ́ọ̀dẹ ọkọjá lórí ẹ̀. yorùbá la yẹn fi àlùmọ́ abad ọ̀nà àtọ̀rí táwọn èèyàn ń ta kọjá tí kálukú kan tiẹ̀ lọ tí ń tiẹ̀ lọ bọ̀ bó ṣe wù ú látara wípé nítorí wọn pè ní ìbáradà nínú èdè Lárúbáwá èdè náà ṣùgbọ́n nínú ẹ̀sìn yìí kí ni jẹ́ ìbáradà ó sì fi definition ló wà fún definition kan wà ń bẹ tí sẹ́kùn Islam ló bẹ̀ ní ìyàtọ̀ àlẹ́ yọ̀ àṣàlọ́lá wọn láti fún wa ó ní ní jẹ́ ìbáradà ìsúnmọ́n jàmì ẹ̀wọ̀n ó ní orúkọ kẹ́ni tàbí lọ́lọ́sì pààkì jàmì ẹ̀wọ̀n ó kú nǹkan tó pọ̀ sínú kí wọ́n làwọn nǹkan tó pọ̀ sínú máa yọ ṣíkòkò lọ́hùn bísùn jáàmì àwọn lẹ́kọ́ lè máa yọ ṣíkòkò lọ́hùn wáyà kọ́ gbogbo ntọ́nà ń bá ti fẹ́ràn tó sì yọ ọlọ́run ọba nínú mínà làkọ́ àdì nínú ọ̀rọ̀ wàlà àdì nínú ṣe àgọ́ mìíràn wàlà àpèrè eléyìí tó pamọ́ àti eléyìí tó mọ̀ ìbára lópin eléyìí wọn ni owó lè mọ́yọ̀ pọ̀lọpọ̀ rárá lórí ìyá ni sẹ́rí àìbáàdà méjì àwọn ìbáàdà kan bẹ tó ti pé ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ ìjọsìn ni wọ́n fọlọ́ àwọn akẹ́kọ̀ọ́ bẹ tó ti pé nípìlẹ̀ wọn yìí ń ṣe ìjọsìn ṣùgbọ́n àwọn náà ti padà dìjọ tẹ àwọn nǹkan tó jẹ́ ìjọsìn nípìlẹ̀ fọlọ́wọ́n bọba tọ́lá àrẹ́gà oríṣiríṣi ni wọ́n àwọn ìbáàdà kan bẹ tẹ́yìn ẹni gbọ́dọ̀ pé ìbáàdà ní nítorí ìbáàdà ní ìbáàdà tó máa lè yà ẹ̀wọ̀n ìbáàdà tó fi owó lè ní sí ìbáàdà tó. tá a bá mọ̀ kankan á sọ̀rọ̀ zaka yọ sábà kí ni ẹni zaka. dúkìá wa láyọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ẹ ìjọsìn ni àbí ìjọsìn ìjọsìn ni kò sí àwọn ìbáàdà tó ìbáàdà máa fi dúkìá ṣe ìdáàbòbò ṣe nínú rẹ wọn ni wípé tí ilé abájé àgbẹ̀rẹ̀ fọlọ́ àbá ìdìbẹ̀rẹ̀ fọlọ́ kí láàbì rẹ̀ rán owó ni tó ìbáàdà tó ń máa ní ìjà kan bẹ́ẹ̀ àbá jẹ́jẹ́ fọlọ́ pé ìrẹ ọlọ́run kan ọba ilé ti nǹkan báyìí fún mi nígbà báyìí nǹkan báyìí ní ti fún ọ ẹ̀jẹ̀ kí ni ó yọra àgbà tí ó fi ṣe nǹkan tó lò ẹ̀jẹ̀ tó jẹ́ fọlọ́ ìbáàdà tó ń máa lè jà tí àwa lè máa ka ìbáàdà káwọn èèyàn máa bá pẹ̀lú ìyàrá ilé wa aṣọ ìbáàdà irun nìkan ó jù báwọn lọ ìbáàdà kan nù ìbáàdà mi ń bẹ tó ṣe pé àmàlí yíyá ni á fara ṣe eléyìí wọn nìkan là ń rí ta àtàtẹ ìbáàdà ìbáàdà jù bẹ́ẹ̀ lọ nínú eléyìí lábẹ́ eléyìí ni ìrún wà bí wọn bá bí wọn ẹnì kan sọ̀rọ̀ àjọrò jọmọ sọ ẹnì kan bẹ wọn lójú kò síwájú sẹkẹ àbílẹ káàdì ẹjẹ ìlànì wọn kẹ ìlànì wọn wà jọjọ ń rojọ àyìn làtó wọn jọjọ ń rojọ làákàrí tó omi wá ní báwọn bẹ tó tún wá rojọ lọ wọn ṣe àbíkádì wa sọ fún mi mo mọ wọn kúrẹ àbíkọ́dì ẹ̀ wọ́n jẹ pé kádì àbíkọ́dì kọ́dì gẹ́gẹ́ ni mo jọ mọ káwọn ọmọ pé kádì wọn wá sọ fún mi pé o ò ní kírun ẹni tí wọn jọ ń rojọ lákòókò wọn jọjọ ń rojọ lábàkú méjìlá wọn jọ ń rojọ àyìn làkọjá. wọn ọjọ́ ọjọ́ fọ ọjà báyìí wọn lọ ní wọn lọ tó ní lọ a ebi wọn lóòkè ìwọ sálà sáájú àjọjọ wájú àjọ ah ó ní àlọ́ ọ̀sán aláwọ̀ á ní ẹ̀kọ́ ní kùsọ́ níbi mọ̀tíkàtà ọmọ bí mi yẹn ti lọ sí ọmọ kà ń tẹ̀ bíbí ohun tí mo fẹ́ lò ń bẹ̀ wípé àwọn ìbáàdà kan bẹ fara káyé orí ọba ìkòlù ìkọlọ. bọ́ọ̀ bá ń kírun ó kírun orí ọba yìí kírun máka. ó wọ́n lè máka bá a nàìjíríà kí ló gbé ọ ní ojú wa lọ mọ́tà láàrin ẹnu wa wò ẹni tó lò lọ lọ kírun ọfẹ lọ kírun àyílà wa wà nídìí ó lọ lọ mọ́tà lọ káyìlà ókè àwọn aláàbò méjì ní dàgbà fún agbó méjì láka ìlà ọ̀sẹ̀ méjì wa ní lọ káyìlà ẹ máa lọ́wọ́ tó ẹ máa lọ sí láàbò méjì

òtítì kí ló sì bóòlù òsì bájàpọ̀ bá ti ọlọ́run òde dé lẹ́sẹ̀ fún wa débi yìí pé yọ̀wọ̀ àti ọlọ́run yóò àti tó kírun lọ́wọ́ lọ́mọ sọ àlọ́ lọ́mọ sọ àlọ́ sọ àlọ́ bọ́wọ́ àwọn èèyàn bọ́ ọwọ́ wọn jáde wọ́n fún ọwọ́ wọ́n gbogbo ẹ̀yìn bá dàgbé náà àwọn ìjà òun ni irun ó ìgbà ayọ̀. sáàyò yìí ti pé wọ́n kò mí wú ibú ìwọ̀n fún àtẹ́sí sọ̀rọ̀ máa yọ ó láti tẹ̀lé ẹni tí wọ́n wá fún àtẹ́sí wọn àti ìgbẹ́ni kankan náà jọ ẹ̀. ìgbà tó lé lè mú wọn lọ. lè bá dé ní ọ̀rẹ́ dákòtò lọ́wọ́ ẹ má sí ẹ má eléyìí orí lọ́jọ́ ìmáàmù mi ọlọ́run bọ̀ wọlé tó sẹlẹ̀ yọ káàánú wa ọ̀kan nínú ẹ̀ nínú ìbáradà tí yàn án gbà òun ní ààwẹ̀ àbárakọ́ lágbà wọ́n fi ìyẹ̀dá gbà ààwẹ̀ látọ̀ tọ́lọ̀ kan là á lọ́wọ́ àwọn èèyàn kú o ìkan náà wà fáwọn ilẹ̀ yorùbá wọn ti lọ ọlọ́kọ̀ bá sàkóríjì fún ọ pẹ̀lú ẹnìkan wọn bá wọn oní bàbá ẹ máa dúpẹ́ mọ́nà ẹ wá dúpẹ́ alẹ́ ẹ máa sàdúrà ẹ máa dúpẹ́ kìnìún káàbà yín dúpẹ́ lé lórí ẹni àwẹ̀ ọdún yìí ọlọ́run ti yàn dá ẹ̀ ó tó wá kó wá dé ọ̀pọ̀ ẹ̀ lẹ̀ bàbá dáadáa ọlọ́run bá dé wá máa lọ wọn ni bàbá yìí wọ́n ti yàn dá àwẹ̀ ọdún yìí bó wà ní àtijọ́ ti gbé òtí ọdẹ lẹ́yìn òtí gbẹ́ gbẹ́ nínú mọ́sálásí ni o ní gbangba mọ́sálásí ìlú kan ni kọ́dà ìlú ló tóbi jùlẹ̀ Yorùbá ìtọ́jú wa lọ. gbangba mọ́sálásí ni wọ́n ní bàbá tó wí ìlú ni kàfíìrù náà ni ọ̀gá fún wọn olórí ìlú ni wọ́n yìí. àwọn yẹn ti tẹ̀lé lẹ́yìn ìbáàdà tó ìtòsí ìtòsí téèyàn wọn fara sí kò sí ń tọ̀ alóbìnrin náà dá òkú ojú wọn ni wọn kiri tiẹ̀ dá lómi jọ. láàbàtàkì lẹ́sìn. ọ̀nà wa dè ó dè ó dè ìbáàdà tó ń àmàlí yá tó ń ìbáàdà mi lò èwo làwọn kọ sọ màálí yá kó ló fẹ́ẹ́ ti gbàgbé ni alákọ̀ọ́kọ́ ni màálí yá ìbáàdà tá a fò ń ṣe tá a lò kí a ṣe. ẹlẹ́ẹ̀kejì ni àmàlẹ́ ìjà káfara ọ̀rẹ́ yìí lọ bẹ́ẹ̀ mọ̀ ń lọ hajj lórí ìrùn ọ̀nà lánà wọ́n bá lọ hajj ọ̀lọ́ ọ̀dọ́rùn yéésù káfà àtìbàdàn ọ̀lọ́ gàúchì wà ọ lọ́wọ́ á ní títí hajj kó ń wọ̀ fún àwọn ọmọ ìyẹn ní àti òṣìṣẹ́ àwọn èèyàn ńlá ní nàìjíríà yìí lórí a ah, ẹgbẹ́ this will be my last hajj òṣìṣẹ́ ìwádìí wà kọ́kọ́ sọ́kọ́ wà lọ́wọ́ lórí a ah, kékeré ní ìwà kejìọ́ kékeré ní ìwà mọ́sùgbọ́n mọ́ náà yẹ wà lọ́dọọdún kò tó wàhálà sí ayé kí a ah, ẹgbẹ́ wà fún bàtọ́ òyìn yìí o òyìn yìí ó wà ìtẹ́sí náà ṣùgbọ́n kò yìí wọn ò ní wà mọ́sùgbọ́n mọ́ náà yẹ wà lọ́dọọdún ọlọ́mọ sáà bá wọn lórí gbádùn tó lówó ń gbá ẹ ọgbọ́dọ̀ lọ òun máa rán ẹ̀wà ní títí pẹ́ lọ́wọ́ rẹ̀ yóò lọ́rùn àtẹ́wọ̀n bá tà lọ́kọ́kọ́ tà wọ́n ti pẹ́ lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kan wa. níta fẹ́ lò pẹ̀lú ibi iṣẹ́ hajj iṣẹ́ àfarasí ni ó rìn ọ́ sọ̀kù ọ́ rántí ọlọ́run ọba tó ń pariwo tó ń lọ bó òun ọ́ pa ọ́. ìbára fún àmàlẹ́ ìyàbọ̀ ó ṣiṣẹ́ tí wọ́n fún ọ ògiri ẹni tẹ́rì tó lọ hajj tí ó wà ní tí ó wà ayé ọ̀kẹ́ kò lè yọ ọ̀kẹ́ sí kódà kó máa jáde ẹ lóhùn kò lè yọ ọ̀kẹ́ sí o lórí wàhálà ti bẹ́ẹ̀ náà kiri ọ̀fíìsì yẹn bábá wọn ní international lọ bẹ́ẹ̀ lójújọ mẹ́wàá lọ bẹ́ẹ̀ ní ìjà ìbò sí ọlọ́kùn ṣùgbọ́n àwọn oníṣẹ́ẹ̀tì tó rìn tó bọ̀ ọ̀kùn gbáà ìbádà tó ń àmàlẹ́ ìjà ìbádà là ń sọ fúnra wa yìí o tó ní lágbájá lẹ́sìn ẹni tí ọ̀bá táwọn eléyìí ẹ̀sìn ẹ̀kọ́ lẹ́sìn o bọ́ba lẹ́sìn ó ní eh, ààbọ̀ ẹ̀bù kò tiẹ̀ sáàbọ̀ torí tó bá sáàbọ̀ lè jẹ́ láti bá wọn ẹ̀bù ẹ̀sìn lónìí ó sọ ní ìgbésàn tó ẹ̀sìn wọ́n ṣàtàn tó ẹ̀sìn. àyàfi ká ṣe ẹ̀sìn kọ́kárí ọlọ́wọ́ bò tó wa láti àti ọlọ́wọ́ bò ní ṣe lè wọ̀ wá àwọn tó ti lọ ọlọ́wọ́ ni wọ́n tó lè lọ sí nínú iṣẹ́ àfarasí tàwa àtọwà ìbáàdà ni ara lè yẹn máa fi òórì ni o èyí ló fi tà wá àmúti wa àwọn mẹlẹ́ta ni ó bá wa sí òfẹ́ ti ṣe hajj ìbáàdà kan ló àwọn ìbáàdà kan ló tó ti pé ìbáàdà kan ọmọ olè ìyá tún ẹgbẹ́ olè yẹn máa ti ṣe pé yóò bá wọn ní islam kiri o yáàyà aṣáájú aláì láàyè lá wà á ná ó sì jọsìn fọlọ ìbáàdà tó ń kọ̀wé ní ìyá ìbáàdà náà àti abẹ́rẹ́ ti ọlọ́run kí láàmì rántí ọlọ́run àmọ́ ẹ̀kọ́ lẹ́nu. à ń ka alukur'ani nínú àwẹ̀ kí là ń fi ké ẹnu wa ìbáàdà ni o ìbáàdà òpin síbi irun ẹni ọmọ ya mi kò tó ẹni tí ń lọ létí kí ń kírun làwọn ni ọlẹ́sìn á máa kírun gbogbo nǹkan tó dójú sí láti nínú wa àníṣe yẹn máa gbá àwẹ̀ ẹ wá lónìí á àmọ̀ sí ọlọ́run púpọ̀ ẹ bá àmọ̀ sọlá sí i àwẹ̀ wá ń kọ́ àwẹ̀ nìkan ni ọ̀rọ̀ lọ́rùn ààrùn kò sí omi ọ̀rọ̀ kò sí ní ìràn lọ́rùn ìbáradà tó ń àwọn eléyìí àtọ̀ àwọn eléyìí tá a sọ yìí ìbáradà panagada ni wọ́n ọ wá kú kan nínú táyì rò pé ìbáradà ìbáradà tó ìbáradà tó ń kọ́ ìbí ìjà pọ̀ jù ìbáàdà tó jẹ́ pé ọkàn nìyẹn lọ ní í ṣe ó ní irú àdì ọkàn tí mùsùlùmí gbọdọ̀ ní irú àdì ọkàn yẹn òfin jọ́sìn fọlọ́ ó ní irú àdì ọkàn tí mùsùlùmí gbọdọ̀ ní lápẹjú mùsùlùmí gbọdọ̀ gbà fọlọ́ mẹ́ kọ́dà bò àbí bẹ́ẹ̀ kọ́ ìgbàgbọ́ rẹ nínú fọlọ́wọ́n bá ń bẹ bóòdì ẹ̀ yọ̀ lápá lórí àwọn ìdíje rẹ lórí ayé ìbáàdà yìí. ọgbọ́dọ̀ gbà pé Al-Qur'ani bá jẹ ẹrí lọ́wọ́ wa ọba lọsọ ló sọ ọ àti ọkàn gbogbo àti ọkàn náà ìbáàdà ni ọgbọ́dọ̀ gbà yín pé ìkẹkọọ òní jábọ òun láyé lọlọ ọba láti kù rẹ tó ni wọn àkọdá tó ń kọ ìjẹ́ mùsùlùmí ọ̀wọ́ lọ ọ̀kan wọ̀nyẹ́ lè ṣe lọ sáré kan ọkọ náà yíṣu. àwọn èèyàn bẹ yàtọ̀ àti wàá bàdàn ọlọ́kùnrin akẹ́kọ̀ọ́ náà wà fáwà ọmọ sẹ́yìn lọ. à ń sọ̀rọ̀ ọjọ́ ṣe ń sọ̀rọ̀ kò sí mọ́tò tà kò sí ìṣèlú wọn bá síbẹ̀ wọlé kí wọn tó wọn sùn á bá wọn bí wọn bá lọ sí ìwúlẹ ẹ bẹ́ẹ̀ èmi ò ní kí láì ju àmì ànábì báyìí ni ti là ẹni ń o sì ẹni gángan yìí o ó sì wa ìgbà wọn wa ànábì tó báyìí tó báyìí tó gbé yàrá wọn làwọn mi àyè fàájúmọ̀ fàájúmọ̀ tó wà wà mẹ́ ìtẹ̀lẹ́ à. àdéhùn dé ẹ bá wò dá fàájúmọ̀ ojú fàájúmọ̀ yìí àgọ́ rẹ̀ ojú kò gbèsè yéé ṣe kìlì bá mú lọ́wọ́ kan ìdìbò kò gbé yóò tẹ̀lé à. mo ní fàájúmọ̀ sáré. ẹ àdéhùn fàájúmọ̀ oníjàríjàrò ṣùgbọ́n ó ní kó ti máa gbé wáyé fún ìlàyé tó. ìbáradà tó ọ̀rẹ́ mi yàtọ̀ lórí tá a bá ń sọ̀rọ̀ ẹ̀mí ló bá wá ní bí ẹ̀mú ẹjọ́ sì fọ́lọ̀ ìdọ́gbọ̀lọpọ̀ jọrí náà ní bí ẹ̀mú akérò lọ́ba tán. ìbáradà tó bá ń lọ ìbáradà ó ju bá ń lọ ṣé wàá rí ìbáradà sọkàn yìí ó fẹ́ẹ́ tóbi ju gbogbo ẹ̀ lọ torí pé ń bẹ lọ́kàn ní máa àfẹ́sì ìtara oṣù tó ọba dé ọ̀hún bọ́ọ̀lù òun ti tó lẹ́mìí rẹ bẹ́ẹ̀ ni commitment yẹ sí irun tó kí o lè nàlẹ́ bí fi sọ̀rọ̀ àti lábẹ́ sọ̀rọ̀ mo ṣiṣẹ́ àlẹ́ bí ní máa ṣe lọ́wọ́ kà á nàgà sàrọ̀ ẹ ẹni mo ti sọ́jà bá ń bẹ níwájú pẹ́sidẹ́ntì ìlú kan bọ́ọ̀ wọ́n ti wọ́n gbogbo ẹ̀ ló àwọn yóò gbé ìgbẹ̀yẹ táì ló ti èsìsìn bá kọjá wọ́n wọ́n full concentration wọ́n concentrate pátápátá síbẹ̀ ló ti máa ń lò lákòókò.

ọkàn ibi ń bẹ nínú rẹ̀ ọba pàtàkì púpọ̀ àbí ọkàn tó lálàáfíà ọkàn lànàbìrì fún tàbí yìí sallallahu alaihi wasallam ọkàn ìgbàgbọ́ tó ọlọ́ọ̀ nìkan lànà twenty three years ànábi tàbí tẹ̀ ọkàn nìkan ló rìn fún tàbí nínú twenty three tàbí nínú ẹ̀ ó fi rí ọkàn àwọn èèyàn ọkàn yẹn ó dúró ilé ìjọba tó gbogbo àwọn tó bá nàbì kú mọ́kà wá sí màdínà kò sí mọ̀ nàbì kí mú tiẹ̀ torí ọkàn wọn ti kú iṣẹ́ ti wọ bẹ́ẹ̀ àwọn ará màdínà kò tí ì wọn àbí lu tírénì bẹ́ẹ̀ wọn àbí lu ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú mọ̀nàbì tó wà lára ẹ̀ ti ta láti ọ̀rọ̀ mọ̀nàbì àti mẹ̀sìnà wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ torí ọkàn ní. báwa náà bá fẹ́ bẹ̀rẹ̀ láwùjọ àyíbẹ̀rẹ̀ láti bí ọkàn ara là ń mójú tó ìwà ń jẹ́ ká mọ̀ disappoint islam àtàwọn mùsùlùmí àti mùsùlùmí ọ̀sẹ̀ ni. ṣùgbọ́n tá a bá fi lẹ́nu kan ní ìsìn ìgbé onírúgbà táwọn náà máa dé bílà á ní mùsùlùmí ah, àfi mùsùlùmí. ìyẹn mùsùlùmí ni ọmọ ìyá wa kò lè já àti kìíní kan fún ọmọ ìyá wa ìjọba wa gbé dé. ayé wọn ni àti ah, ẹ̀rù gbé mùsùlùmí gidi ní ìjọ àti ẹ̀rù jẹjẹ dáadáa. ọlọ́wọ́ ọ̀rẹ́ gbogbo rẹ̀ yọ sáà nù wa ó sì fa gbogbo wa lọ́ba wí kì í sáwọn táà ń rí òun nìkan. àmójútó ọkàn ló yẹ kọjá kí n ti ń bẹ lọ́kàn kó wá máa reflect nínú kó máa hàn lára kó máa hàn nínú àjọṣepọ̀ wa láàrin àwa àtẹnitọ́ dá wa àtàwọn ẹ̀dá yòókù síbẹ̀ ló ti wá rí síbẹ̀ ló ti rí ẹ̀ dáhùn ọ̀rọ̀ fèsì jẹ́ ọlọ́run wa ìbáradà tó nínú rẹ̀ ní ìfẹ́ ọlọ́ni wà mí nẹ́nẹ́ máa ń yà sáré kọ́mí dúró ní ìlànà àrùn dáadáa ọlọ́ni bẹ nínú àwọn ènìyàn ọlọ́ni ìṣòro wọn ẹ̀rí mi náà ló ó ní wọ́n ti mú àwọn kan ní ní náà wọ́n gbé ọlọ́run kan náà wọ́n àwọn nǹkan wọn bí irú ìfẹ́ tó yẹ ìfẹ́ ìjọsìn ni. bẹ́ẹ̀ àti máa ń fi ìfẹ́ ìjọsìn yín fọlọ́run ní wípé èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kankan tọ́lọ́run. gbogbo tọ́lọ́run bá wá nífẹ̀ẹ́ ó ní mùsùlùmí gbọ́dọ̀ nífẹ̀ẹ́. ohun tọ́lọ́run ọba bá ti kórìíra mùsùlùmí gbọ́dọ̀ kórìíra rẹ̀ tọ́wọ́ bá ti rí bá òun fi ìfẹ́ rẹ̀ jọ́sìn fọlọ́run. ìjọsìn ẹni tó yóò bá nífẹ̀ẹ́ yìí ò lè gbọ́rọ̀ sílẹ̀ tí wọn bá yẹ nìkan pé ah àwọn ẹja ọwọ committed láyé lágbájá ah sí ọ̀gá ẹ̀mú twenty ẹ̀ lágbára ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ dàbí á fẹ́ràn bẹ́ẹ̀ wá láàánú sí àwọn fẹ́ràn ọmọ wa àwọn fẹ́ràn bàbá àwọn fẹ́ràn yàtọ̀ ẹ̀ta ní ibi wọn ti tọ́ lọ́nà láti sọ tó tẹ́lẹ̀ tí àwọn bá ní ká ṣe tọ́ta kọ́tọ́ náà tọ́lọ̀ ní kí nǹkan báyìí ní aṣáájú ìgbà ìrìnlẹ̀ yóò wá gbàgbé ibi ta lójú ọwọ́ mẹ́tọ́ ọ̀yà. Báyìí alọ́ káwọn àwọn ọmọ ọ̀sẹ̀ ọ̀rọ̀ ní kúlí ní Gánà ábà òkúm wà ábẹ́nà òkúm mákì àwà ìwádùkùm wà àzùwádùkùm wà àṣírọ̀tùkùm péré

yín wà ìwà àlùkò àwọn ẹ̀gbọ́n ọ̀dá àbúrò wà ìwà àlùkò àbáwọn ìyàwó yín wà ìwà àlùkò tàbáwọn akẹ́bí jọjọ dà yín papọ̀ wà àwọn àlùkọ́tà rọ̀ tó ń kùtà. ọ̀nà sáájú ọ̀nà ọ̀nà àwọn nǹkan jọ lóhùn àtànẹ́bì lọ. ọlọ́ni fàṣú ẹ máa ọlọ́run. ẹ máa àtàyà àti ọlọ́run yóò di lọ́jọ́ kan. bí yẹn ọba ọlọ́run rẹ̀. inú kò lè fi ní ìgbẹ́ gbé inú kò lè fẹ́ gbé tó a ní bàbá wa ń sọ̀rọ̀ bá dà wá ní sọ̀rọ̀ ọ̀kan à ní sọ̀rọ̀ ọ̀fẹ́ àwa la ń sọ̀rọ̀ bá dà bójú bára dà bọ́ọ̀ bá ń sọ̀rọ̀ tó ọ̀fẹ́ tó ọ̀fẹ́ lẹ tó kì fún ó kì í fẹ́ yọ ọ̀fẹ́ ń tọ́ fún yọ ọ̀pọ̀lọpọ̀ ọbẹ̀ níta ní tọ́lọ̀ ọba tó kí èsì kejì ẹ̀kọ́ ní ẹgbẹ́ náà níyàwó ìwọ pé ta àyọ̀ bá jẹ lọ́jọ́ kan kí ni wọ́n wí ìṣòwò mi. ẹlòmí ó tiẹ̀ tó wá ẹran wọ́n wá bí ìdájọ́ ìfi ẹrẹ iléeṣẹ́ kan pọ̀ ká ìdíkọ̀ ẹlẹ́yọ̀ pa ẹrẹ iléeṣẹ́ nǹkan kan wọ́n ti fi jà yóò lọ wí ní àwọn tó wí ní kíníkan nítawọn ẹlòmí ìlú yìí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò wá yẹ ẹran lẹ yóò wá lọ rà mí yóò lé lẹ́yìn ọbẹ ti lọ́dún mi fúdú lè bá àjà lọ́dún tí ń bọ̀ kò wá yé lóṣù mẹ́fà láyé fúdú ní ìdíjẹ ní ẹran pípa yóò wù. alimahaba ara ìbáàdà ni islam ní àwọn fẹ́ràn ọmọ wa a gbọ́dọ̀ fẹ́ràn ọmọ kí ìfi ọmọ ọmọ ẹgbẹ́ àkọlọ a sọmọ yóò wà lọ nkẹkẹ ń ṣẹlẹ̀ sọmọ o kẹwàá níbi kan ló dorí bọ ọmọ rẹ ló ti bá a lálàáfíà ìwọ náà wàá bàbá mi sáà yàn wá torí bọ̀ yá àyè ẹbọ ni wàá wò láà fi ah, ọmọ ọmọ ti bẹ̀rẹ̀ àpàdà tó bá a ọ̀sà dákọ̀ ọ̀rọ̀ padà tó bá ah, ń bo òtòrí ọmọ torí bọ́ létí tí létí làrá fi àwọn àgọ́dọ̀ lọ sọlọ bá wà mí dọ̀ ọ́ bọ́ bá ti ń jáde pẹ̀lú ọkọ̀ bọ́lá làfi àkọ́sà dákọ̀ sọlọ ti gbàǹtọ́ ọmọ àti ọ̀tàǹtọ́ ọmọ àti ọ̀làgbára mẹ́mẹ́.

bí mùsùlùmí máa ń ṣe fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ dá pẹ̀lú ọkàn rẹ̀ òní sùúrù èyí á máa ṣe sùúrù fọlọ́ ṣe ṣe sùúrù fọlọ́ má ṣe sùúrù nítorí bọ́ ọba rẹ̀ ń sùúrù léèrè tipátipá fún ọdẹ ṣe sùúrù fún kẹ́yọ̀ fún kẹ́lẹ́ ọlọ́run ọba ọba tọ́lá dá mùsùlùmí máa ṣe sùúrù ìbáàjà ní sùúrù torí pé tíyàn ọba lè ṣe sùúrù ènìyàn ò lè gbé àwọn àwùjọ yìí láì tẹ̀ lọ́wọ́.

pẹ̀lú mikael mikael yóò ti máa sọ̀rọ̀ pé nǹkan kan ọba tọlọmù iṣẹ́ tá à ń ṣe tó yẹ pé kò ní nǹkan míì tó jókòó lórí ju rọlọ gbèsè ẹ bá ń sọ ike irọ́ òòlé máa ti ń jẹrọ àtúkọ wá ṣiṣẹ́ tá à ń ṣe ìgbèlú ó ti máa jẹ rẹ̀ ìgbèlú wà lọ yí kéèké kan ọba tọlọmù ọba tọlọmù ọba ọgọ ló tẹrí kan tẹ ẹ fẹ àwọn ọgá rẹ bẹ ó wò pé bọ́bá kan kan wọ́n kàn máa ah, ọkùnrin fọ́lì láyé kí ló nọ́mbà tẹ̀. sọ̀rọ̀ kí wàá lè sùúrù náà pẹ̀lú ẹ̀ wà sọ́ọ́ rọ̀ ọlọ́run sùúrù ọlọ́run bá a bẹ́ẹ̀ bá lóun ní lọ́run kí ọba kó àwọn eléyìí mọ̀ tó bá kí wọn fáyìí mọ iye ọdún kí oṣù gbà wọ eléyìí bẹ́ẹ̀ tó ti rí fáwọn. Ya ayò àná. yá ayò àná ẹ máa ṣe ọlọ́run ọba yín àwọn ọmọ ní sẹ́yìn gbogbo àwọn a so àwọn nǹkan kan ń bẹ tó ṣe wípé wọ́n máa jẹ ìbáàdà nípìnlẹ̀ wọ́n ṣe ìbáàdà ṣùgbọ́n wọ́n lè jẹ ìbáàdà àwọn nǹkan kan ń bẹ tó ṣe wípé gẹ́gẹ́ bí ọmọ nìyàn ti ń gbáyé ti ṣe wọn ọ̀ràn yẹn ni ọ̀gá náà ń kájà bẹ́ẹ̀ bá délé ayé tó bá lò wò ní jẹun tó tètè fara gbọdọ̀ lọ bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ kéèyàn jẹun nọ́ọ̀mà ni ìwà jẹun a máa jẹ ìbáàdà bóun ní ṣe ní ìbáàdà ọjọ́ ó torí kó o lè bá a lágbára àtijọ́ sì fọlọ́ ìbáàdà lọ. nípìnlẹ̀ ká ajá ni oúnjẹ bá a máa dé ìbí bára wọn mu oúnjẹ tí ń jẹ sí yorùbá yorùbá náà ṣùgbọ́n bá sọ nítorí kó o lè bá a lágbára láti tẹ̀ lọ àbọ̀ nítorí kó o lè bá a lágbára láti ẹni ọba jẹun nítorí wípé mo fẹ́ jọ́sìn bá jẹun ilé lágbára láti ṣe bá dàdàdà irú eléyìí ń ṣe ìbáda fọlọ́wọ́n fọba tó la rẹ̀ ká. ìrùkọ́ àgọ́ mi yé bákan náà nínú àwọn nǹkan tó ṣe wípé wọ́n lè má jẹ ìbáda nípìnlẹ̀ ṣùgbọ́n tí yẹn bá fi àníyàn dáadáa ṣe ló jẹ ìbáda èèyàn méjì ń bára wọn jà lọ́wọ́ abọ́tà ni wọn lọ ń làjà tó wọn bá lálẹ́ ní àkọ́ṣe ìbáda ló ń ṣe tó wọn àtúnṣe tó ọ̀la lè yàn bàjẹ́ ìbáàdà nínú àwọn nǹkan tó lè má jẹ ìbáàdà nípìnlẹ̀ tí máa ń padà di ìbáàdà lápèjúwe wọn ní kí wọn yàrá kí sáyẹn tàkọ mọ àròjọ ọkọ lálẹ́ tí ó fi lọ sùn tó ní àkọfẹ kí mo fẹ́ jẹjọ pé àsọbá mi wọn bá ń dàmà níwọ̀n ní wọ́n yí pé a owó mímu ìwọ gàdí sẹ̀rẹ̀ láyé o. ọ̀wá wo wo wo wo wo dago méjìlá kẹ́ẹ̀ tó lè jẹ gàrí gan abáyé pọ̀ ìbọn òbó ní akó sí ọ nígbà yá ni wọn mi sí ọ lójú ó ṣe ń ṣe àrí tọ́jú ọba fi báyìí kiri jágán yọ wà dá aago méjì bí ah ọ̀la ń mọ̀ ṣe jẹ àrí tọ́ba ìmọ̀ sọ̀rọ̀ láago méje yóò wà mọ̀ sàlùwàlà ẹni wọn bá tètè sùn tí wọn kú oorun ká sùn nọ́mà ni ẹtì mọ̀ wà alábòsí ni atọ́bárẹ̀ wà sáà ń fi ìlú pé bóyá àbí màlẹ́ àgbẹ̀ amáyé tètè tètè sùn tọ́ba téèyàn bá máa ń tètè sùn nítorí kó lè bá jí kí òun lóru lápòjú ẹ tàbí nítorí kó lè bá lè bá àkọ́bá ń jàn mọ́ ìbàdàn ní oṣù oorun ló sùn ṣùgbọ́n yóò mọ̀ tàládà gbogbo àwọn àkọ́kọ́ ara pààn tí wọ́n ń bẹ́ ń bí àti tí wọ́n bẹ́ ń borí ẹni ọba fẹ́yàwó nítorí wípé àbẹ́yẹ ọba fẹ́yàwó láwùjọ ọmọ ilé ti ṣekúṣe kéèyàn fẹ́yàwó lọ́ba kan ṣùgbọ́n kọ́ fẹ́ nítorí àìfẹ́ ṣekúṣe. Eh, eléyìí wọ ìbáàdà ni mùrùpàlà yẹn mi yé wa oṣù àwọn táwọn sọ yìí ni ìbáàdà dérò nìkan ní dáadáa kọ́ni ẹ̀wọ̀dún rọ̀bà tó ọlọ́ọ̀ni ẹ máa jọ́sìn fọlọ́hún ìjọ́sìn lọ́sọ̀ kò ní ẹ máa kírun nìkan fọlọ́hún ó fi dúkìá rẹ̀ sí lọ́hún ó fi ara rẹ̀ sí lọ́hún ó fi ọkàn rẹ̀ ó fi jọ́sìn fún kìí tara nìkan kìí sọwọ́ nìkan gbogbo ń tá a ní oníkàbíjọ́ ti kọ́ lọ́rùn ọlọ́fọ́ wọn láyé tó bẹ̀rẹ̀ gbogbo ìbáàdà wa síwájú ọlọ́wọ́ ta lọ́wọ́ wa wọ́n wá ní àwọn àpilẹ̀ tí ìbáàdà jókòó lé àpàdà mọ́ mẹ́nu bá torí bí àsìkò ti lọ lẹ́yìn ìgbà náà àwọn tí wọ́n bá wa ṣètò inú wọn mẹ́ta ni wọ́n wá sí ní tó láàrin bíi tẹ́mìtì ọlọ́run bọ́ wọlé àjọbí rẹ̀ yóò wà wà gbà káfí ní ọ̀sán àbísọ̀ sùhánù kàlá fún mi lọ́wọ́ ti máa ń lọ máa ń tọ́ lọ wà yóò wà padà sí ẹni tó fi ọjọ́ ẹ̀sán tó tó gbé ìyàwó kékeré lọ sí ilé ẹbí ní nítorí wọ́n bá ti wọ́n tó kò tó bá padà ìlú náà sí. àwọn èèyàn ti àdá ààrẹ pẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ ìyàwó pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́